ṣùgbọ́n ìwọ bàbá tó fẹ́ mu ọtí aa ah, ẹ lágbájá wà ń bì ọ̀yà gbà ah, ìyá tí ń ta sinapu ń bẹ̀rùn lọ́ra wa ọmọ rẹ ọ̀ràn lọ́tí ọ̀ràn ọmọ lọ́tí aa àfárúkà nu o orípa rẹ nu o ọmọ ọ̀ràn sípò ọ̀ràn lọ́tí ọmọ sì rí ọpọ mu ọtí yá ni ẹ má bú mi pé mo mo mutí náà o bàbá mi ni mo fi jọ náà o gbogbo ọtí tó ọmọ ẹ bá mu lórí pé wọ́n lórí tó mu ọtí gbogbo ìyà tí ọ tí ọba gẹ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún kọ́lé wọn náà lórí mọ ìyà ọtí tiẹ̀ náà tó mu kú sọtìrì báwọn ló fi gá sí pé àwọn tó yẹ kó sọ̀rọ̀ ìgbìlá yé làwọn àfa ah, ó yẹ káwọn àfa sọ̀rọ̀ gan ni o àwọn lẹ̀rù wá bá wọ́n ti gbé sùmí wọ́n gbé sùmí tààrà wọ́n máa ṣì ayé lọ́nà lóríṣiríṣi ọ̀nà wọ́n tún máa fọ́ gbáyà kódà ọ̀kan sọ pé èyí tẹ́ ń pè ní Musa kí ló pè Buhari ọmọ Musa Buhari ọmọ Musa ó ń sọ̀rọ̀ kan tí mo fetí ara mi gbọ́ báyìí wípé ẹ máa tí mo fi yàtọ̀ sí gbogbo àfa ayé ni àwọn èèyàn ní àmọ́ ànàkùmù lọ ẹni tó yẹ kí wọ́n ṣe ànàkùmù lọ irú àwọn báwọn ànàkùmù lọ ló yẹ kẹ́ ẹ ṣe fún wọn kìí ṣe kó fún kó fún gbogbogbò sọ pé ànàkùmù lọ tó bá ti sórí tó bá ti fúnrùn sọ pé ànàkùmù lọ ìtumọ̀ ni pé ọlọ́run máa kún yín lọ́wọ́ òun ṣàdúrà fún ẹni tí ó yẹ kí ọlọ́run ó bá tiẹ̀ jẹ́ òní wa ni ànàkùmù lọ ntọ́ yẹ kọ́ wí ni àánà kò mú lọ bí màálù ṣe máa dùn àánà kò mú lọ ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́wọ́ yẹpẹrẹ yín ni ìdàkejì àánà kò mú lọ oníkíni àánà kò mú lọ gbogbo àwọn àfọ̀nbídìí àwọn tẹ́ bá ti ń sọ̀rọ̀ bíi Habibu ni bíi baba alájà ni gbogbo àwọn ọ̀pá Musa kan ni Buhari ọmọ Musa ni tọ́ba ti ń sọ̀rọ̀ tọ́ba ti ń gbọ́ ohun tí kò mọ wí ni àánà kò mú lọ. àánà kò mọ̀ lọ wọ́n ti kọ́ yìí fún wọn nù. now ibi tí máa lọ gangan ni pé Buhari ọmọ Musa yìí lọba ni ẹ ẹ máa ń tóun fi yàtọ̀ sí gbogbo àfa yìí yòókù ni wọ́n làwọn ò mọ̀ ọ́ ní ní ti tòun tóun bá sọ fẹ́ nìkan pé ọ̀yà wa máa lọ báyìí odò kì í rìn kó gbẹ̀yìn wò máa lọ o ó lóun tì í ó máa lọ ni irú ohun tó rí ó jẹ́ kò ní í wò tí ó fi kú. orí ìrìn ni ó kù sí ó lé nínú nínú tọ́lọ̀ ń fún òun àbáwò ní bá gbé special ó ní nǹkan kejì wá ni pé tó bá wá dojú àlìkìyà mọ́ o tọ́lọ̀ ń bá wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí lẹ ṣe ọlọ́run ó ní ẹ Buhari ọmọ Musa lẹ̀ gbogbo àwọn tó ní kí wọ́n rìn lọ́hùn kádàrá tiwọn nu ẹ lẹ̀ àbáwò rí báwọn. hanakumulọ bàdà mọ musa Ọlọ́run ó yẹpẹrẹ rẹ pẹ̀lú ntọ sọhùn tó o bá sọ bẹ́ẹ̀ fún mi lésì ntọ sọ ni mo wí hùn ẹ̀yin àfáà ṣọ́ra dáadáa mọ̀ntó òfìlí ayé lọwọ òfun ládùá òfun nákàlẹ́ hey. Allahu akbar ọ mọ́ olidi lẹ́ẹ̀. gbogbo tí ń jẹran bídíà lè látúlẹ̀ kọ́dírì ṣíṣe látúlẹ̀ kọ́dírì láìsùn ọ̀dàálẹ̀ ọwọ́ kú làyé tán àwọn èèyàn máa ń sọ pé àfa àwa náà máa ń ṣe bẹ́ẹ̀ àfa náà máa ń ṣe bẹ́ẹ̀ dákun sórí ìwọ wá ń bá mi ìwọ ń gbọ́rọ̀ ẹnu mi ohun tí n bá ti ṣe tí ó ti hàn sí ọ pé súnà ni sára fi ilẹ̀ fún mi tó ti gbọ́ ohun tí n bá ti ṣe nú ẹ̀sìn tí o bá ti hàn ṣe ọ pé súnà ni tí n bá ti mẹ́rìí wá fún ọ lórí rẹ̀ sáadà fi ilẹ̀ fún mi mọ́gẹ̀yà mi ó pọ̀ ìyẹn azumi tó bá dá sí pé tí mo ṣe ò dání o tó ti yé torí pé iye àwọn tó bá wo àfa àkọ́ṣe lórí ẹ̀ṣẹ̀ iye ẹ̀ṣẹ̀ wọn ń bẹ lọ́rùn àfa wọn iye àwọn tí wọ́n bá wo àfa àkọ́ṣe lórí dáadáa ládáadáa tiwọn náà ń bẹ lọ́rùn àfa yẹn hadíìsì ló wá yanjú àwọn àyà igun kìíní àti igun kejì tó fẹ́ jọ ìdàrúdàpọ̀ yìí ìwọ tó sọ pé ò ní lu hadíìsì hadíìsì ló wá fẹ́ yanjú ẹ̀ báyìí yóò wá sọ yékéyéké yóò sọ clearly clearly and sharply ni yóò sọ hadíìsì àkọ́kọ́ rẹ̀ anjeriri ibnu abdullahi kọ́ọ̀là jaa nasun minal a'rabi látọ̀dọ̀ Jarir ọmọ Abdullahi ó sọ pé àwọn èèyàn kan nínú àwọn Lárúbáwá wọ́n dé ìlà Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n dé sí ọ̀dọ̀ ògìsí Ọlọ́run alayhimu suuf alayhim asuuf aṣọ tí wọ́n wọ̀ aṣọ tí wọ́n fi irun àgùntàn hun ni oríṣiríṣi màtíríà aṣọ oríṣiríṣi èmi ìbẹ́ tó ga sí pé irun àgùntàn ni wọ́n fi produce ẹ̀ èmi ìbẹ́ tó ga sí pé òwú o ni wọ́n fi produce ẹ̀ alẹ́ imu sùfù abibu kò túmọ̀ sí pé umu sùfì yùn sọ gbọ́ kò túmọ̀ sí pé ń sùfì ni wọ́n alẹ́ imu sùfù aṣọ tí wọ́n wọ̀ aṣọ tí wọ́n fi irun àgùntàn ń ní ìtumọ̀ ẹnu faroha suwa halihim ah anabi wa rí condition tí wọ́n wà bí ó ṣe dáa ah àwọn eléyìí òṣìmọ̀ ti hàn lára wọn o torí míyàn bá wọ aṣọ tí wọ́n fi ran àgùntàn òun èmi ti wọ suẹ́tà rẹ̀ rí ngbà kan tọ́ bá wọ̀ yọ mọ̀ gún ọ ni gígùn yẹn ò kú òun tó bá ti wọ aṣọ tí wọ́n fi irun àgùntàn hun rí yóò mọ gúnyàn lára ni aṣọ tá máa fi òwú hun ní ègúnyàn lára ní máa ba ara rẹ̀ bọ̀ tó ti di pé irun àgùntàn ni wọ́n fi hun aṣọ yẹn àmì epo ń tọ̀hún kò ní owó lọ́wọ́ torí pé irun aṣọ onírun àgùntàn ó wà ṣípà sí aṣọ oní cotton wool anabi wa rí suwa hali yìí. Condition tí wọ́n wà tí ò dáa kọ́dé àsọ́ọ́bá ti hùm hájà tún a bùkátà ti ṣẹlẹ̀ sáwọn èèyàn yìí o wọ́n ní bùkátà tẹ́ fẹ́ gbọ́ lára wọn o wọn ò raṣọ wọ̀ wọn ò róúnjẹ jẹ fàhásà náà sà alasọ́dakọ̀ ànábì wá gbé àwọn èèyàn lóhùn gbẹ pé ẹ ṣètọrẹ àánú fún wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n jẹ ẹ fún wọn ní nǹkan tí wọ́n wọ̀ fàábùtọ̀ hùwà ánìhù ànábì sọ bẹ́ẹ̀ tán làwọn yẹn bá ń kàn dì ẹ̀yìn ń kàn dé ẹ̀yìn ẹ̀ bí wọn náà ṣe máa ń kàn dé ẹ̀yìn tá a bá ní ọyá o àsìkò fíṣẹ̀ bíi láìrí o tọ́ọ̀dọ̀ gbọ́n máa tó ògbé báyìí kán lè kọjá níwájú rẹ̀ fa abútọ̀ hùwà nìhù wọn yẹn bá kàn dé ẹ̀yìn o hata ruhiya dhalika fi wajihi wọn kàn dé ẹ̀yìn débi pé wọn wá rí i ní ojú òjìṣẹ́ Ọlọ́run pé inú ẹ ti bàjẹ́ pé ah mo ní kẹ́ ẹ ṣètọrẹ àánú fún àwọn ọmọ ìyá yín tí wọn ò ráṣọ gidi wọ̀ tí wọn ò róúnjẹ gidi jẹ lẹ́wọ́ afẹ́ ẹ̀yìn wọ́n rí i pé inú ànàbí ó dùn ruhiya zalika fíwájì yìí wọ́n rí i nínú ojú ẹ̀ pé ojú ànàbí kọ́rẹ́ lọ́wọ́ Jarir tó gbà ní ìsìnwá wa sọ pé summa inna rajulan lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti gbà bó ṣe wà yẹn dájúdájú ọkùnrin kan minali ansor nínú àwọn ará madina jaha bisuratin minwarikin lẹ́ni yẹn bá lọ wọ́n bá lọ rè gbé sura fàdákà wá èyẹn ni pé ó gbé ìdì tí wọ́n bá di nǹkan náà ń pè ní sura bí tí wọ́n bá di igi ní ìsìn pè ní sura igi tí wọ́n bá di ohunkóhun tí wọ́n bá di bẹ́ẹ̀ wọ́n di eh, wọ́n di obì sínú apẹ̀rẹ̀ tàbí wọ́n dì sínú ewé wọ́n pè ní surra so ẹni yẹn wá lọ gbé surra mi ń wá rọ̀kín ọ lọ gbé ìdì fàdákà kan tí wọ́n ti dì bóyá wọ́n fi nǹkan kan bí ewé wọ́n fi dì í àbí nǹkan kankan wọ́n sá ti dì í bóun sì lọ gbé wá ń tiẹ̀ nu lẹ́yìn gbàtà níbi sọ̀rọ̀ tán táwọn èèyàn fàdí ẹ̀yìn ọkùnrin kan wò báyìí ni ọkàn dìde ni ọlọ́ọ̀lẹ́ bá lọ gbé sura fàdákà kan wá. fún mẹjá àkàr ẹlòmínà bá tún dé òun náà bá tún gbé nǹkan wá summa tataba'u ah, bí wọ́n ṣe ń tẹ̀léra wọn nìyó one by one one by one one by one hata urifa surur fi wajihi títí wọ́n tún wá fi rí ìdùnnú ní ojú ògìṣẹ́ ọlọ́run títí wọ́n fi rí ìdùnnú lójú ògìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fakọ́ọ̀lì nígbà tí inú ànábì wa dùn tán ó wá sọ pé man sanna fil islami sunnatan hasana o ti máa gba àdìsí ń sábàbí ẹ̀rẹ́ o gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa lu àdìsí ń lọ́nà òdì wọ́n máa fẹ́ rọ́nà lọ nítorí pé wọ́n máa yọ sábàbí àdìsí yẹn lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn o tí ànábì fi sọ pé man sanna fil islam ẹni tó bá ta ọ̀nà kan jí kì í ṣe ẹni tó bá la ọ̀nà kan rárá hmm. ọ̀nà ti wà lẹ́tẹ̀lẹ̀ sọ fẹ́ sọ pé islam ò ní ojú ọ̀nà ni ṣé islam ò ti ní ọ̀nà ńlẹ̀ pé èyí ni ọ̀nà islam èyí ni ọ̀nà aburú ìwọ wa tààjí níbi tí àwọn èèyàn ti dá ọ̀nà yẹn mọ̀ níbi táwọn èèyàn ti rí nǹkan yẹn ṣe ìwọ wa jẹ́ ni àkọ́kọ́ tó dìde sí nǹkan náà tó sì jẹ́ ìlànà tó dáa fa'umila biha ba'da ó dìde tán làwọn míì náà bá tún dìde lẹ́yìn rẹ̀ wọ́n bá tún dìde ní ẹ̀yìn rẹ̀ kùtìbà láhu mẹ́sùlù àjìrí mọ̀ni àmìlàbíyà wọ́n wàá kọ fún ọ irú ládàá tí wọ́n kọ fún ẹnì yòówù tó bá tún ṣerúṣẹ́ náà lẹ́yìn tiẹ̀ wala yankusu min ujurihim shay'un kíní kan báyìí kò ní í dín nínú ládàá tọ́nà wọn kọ̀ fún ọ àti àwọn náà wọ́n pè ọ síbi dáadáa wọ́n pè yàn síbi dáadáa pé nǹkan báyìí o a fẹ́ ṣe o àwọn èèyàn máa ń wò wọ́n wojú wọ́n wojú wọ́n wojú wọ́n wojú ńgbà tó náà kàdá rẹ nìkan ọ̀nà kọ́kọ́ dìde ó ní ẹ̀gbọ́ ntí mi lágbára rè mo fi ilẹ̀ ẹlẹ́mi wò pé àà mo lówó lọ́jù ọ bọ́nà ṣe dìde nu ntí wọ́n fi dìde yìí mi náà dìde ẹnìkan tún wò pé àà èmi ò lówó lọ́wọ́ tí yín ṣùgbọ́n ń lówó lọ́wọ́ tó yín ṣùgbọ́n ṣé ń wá wẹ̀ nìkan ràn ni tẹ́wàá gbé tán lẹ̀ ẹ̀mí náà fi tèmi náà lẹ̀ nítorí ẹni àkọ́kọ́ tó ti gba wájú ló mú orí olówó wú ló mú orí tálíkà wú ṣe rí gbogbo ládá tẹ́wàá gbà pátá gbogbo ládá yìí tẹ́ gbà tọ́lọ́run bó fún yín ọlọ́run ọbọ̀ ńlá dá oníbu ládá ni ṣé bó dó èkó rí orí òkun orí ọ̀sà ládọ́ ọlọ́run pọ̀ jùlọ o sì rí yéèpẹ̀ láyé àbọ̀ ò rí yéèpẹ̀ tí ò ló ń kà ládọ́ ọlọ́run pọ̀ ju yéèpẹ̀ lọ gbogbo ládá tí wọ́n wà á gbà lórí iṣẹ́ náà ẹ̀ ń tọ́kọ́kọ́ dìde tọ́kọ́kọ́ dìde ṣiṣẹ́ yẹn tẹ́lòmíì gbọ́ torí tiẹ̀ náà fi wú wọ́n wà á kọ́pì gbogbo ládá yẹn tẹ́ ẹ̀ tẹ̀lé lẹ́yìn iye tẹ́ ẹ rí ẹ jẹ́ wọ́n àkọ́pì ládàá yín tẹ́yìn náà gbà tẹ́ gbà tí yín ò ní dín o mo sọ fún ọ pé copy and paste ní issue yìí o wọ́n wà paste sínú àkáǹtì tiẹ̀ náà torí pé ó dìde gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ láti ta ìlànà kan jí nínú ìlànà Islam ọlọ́run ọba ìwà aṣọba tí mọ́ rólé sápá kan dá apá kan sí àdísìntẹ̀wájú ó tún wá ní wàmọ́ Islam súnà tàṣẹ yìí à ẹnikẹ́ni tó bá wá ta ìlànà burúkú kan jí nínú àwọn ìlànà tí Islam sọ fún wa pé má dán wò má ṣe é má dán wò má ṣe é orí ẹ wá takù ọ onílágbólé yìí wọn ò ṣe mòlídì ìwọ ọlọ́kọ dá mòlídì lẹ́nbẹ̀ẹ́ ah orí ẹ ti takù ọ o ránṣẹ́ sí gbogbo àmọ́ tí ń bẹ́lẹ́ tí ń bẹ lẹ́yìn odi àwọn wàá sọ pé ah àfàlàgbájá ó ti bẹ̀rẹ̀ mòlídì ní ọdún yìí pẹ̀lú ògo ọlọ́run ìwọ náà ó ṣe ibi tí ìwọ náà wà nígbà tí àfa ti bẹ̀rẹ̀ lágbolé yìí bí tẹ́ ti bí yìí tiẹ́ ti bọ́ ọ mọ̀nsánàfìl islam sunatan sẹ́yìí à ẹ̀ ń bá lọ ta jí ìlànà kan tó jẹ́ lànà aburú nínú islam ẹ ń bá tají sínú ìsìláàmù ìlànà kan tó gẹ́lànà aburú fàáhùn mi làbí yaba àdà ó ṣe tán làwọn èèyàn bá tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ o ẹnìkan ló kọ́kọ́ gẹ irun irun kọ́sà irun kọ́sà kọ́sà ni pé ọ̀fà ibi ọ̀dà àrín sí tàbí ọ̀fà ibi ọ̀dàbísí ọ̀ parí látọ̀dọ̀ ọlọ́run bàbá ló jẹ́ kó o parí bàbá ọbọ̀ ọbọ̀ ọbọ̀ fáàrin ọba bọ̀ fi bíbà yìí sílẹ̀ ok ẹnìkan tẹ́ ẹ kọ́kọ́ rí tíwọ̀ kọ́kọ́ rí tó ṣe é kíwọ̀ náà tó wá máa ṣe é ọgbọgbọgọ tó bá ti ń gẹrun burúkú sórí báwọn ládàá abú tí wọ́n fún ọ náà wọ́n mọ̀ kọ́ ọ mọ ọ̀gá rẹ tó rí tó fi ṣe bú lé ọ lọ́wọ́ àwọn mọ̀ pé ṣe bú ni irun bú tó gẹ̀ sórí wọn ẹ ẹ̀yin obìnrin ẹni tó rí tó ṣerun sórí tó wá pa ọwọ́ ṣùkú ẹ̀ tó wá ṣe sí òkè orí báyìí ọwọ́ ṣùkú tó sùjọ ọwọ́ tó yẹ kó dà lẹ̀ sí orí rẹ̀ báyìí ọwọ́ á ní ẹ òun sùn ọwọ́ àṣẹ bíi kúkú ẹ́n irun orí rẹ ọwọ́ àyọké sórí irun tó yọké òun tiẹ̀ lè jẹ́ ike kan wo obìnrin tó ń gbọ́ mi fọwọ́ kan orí rẹ wò wo orí rẹ wò sọ yọké àbí ọ̀yọké orí tó yọké ni orí tí ìyẹn tóbi ń ṣe irun tó wàá mú ọwọ́ ọrùn tó sùn papọ̀ bí ìkúùkù ó gbé kan sí orí ó gbé kan sí pàkọ́ ràkúnmí ó wá dàbí ike ẹ̀yìn ràkúnmí tó ṣẹlulẹ̀ ike ẹ̀yìn ràkúnmí ó lè ní ike kan ó sì lè ní ike méjì lọ wo ràkúnmí dáadáa lórí nẹ́ẹ̀tì ràkúnmí lè ní ike kan lẹ́yìn tí ó yọ ike kan ike ẹ̀yìn ẹ̀ ó sì lè pé méjì òjíṣẹ́ ọlọ́run wá sọ wípé obìnrin tó bá ṣe irun obìnrin tó bá ṣe irun tí irun orí rẹ̀ tó bá yọ sùkú tó yọ ìkúùkù tó yọ ike yálà sí orí tàbí sípàkọ́ irun orí obìnrin ó gbọ́dọ̀ flat ni irun orí obìnrin ó gbọ́dọ̀ flat kò gbọ́dọ̀ yọ kọ́ńdó bí orí kọ́ńdó ọlọ́pàá sípàkọ́ tàbí sí orí ànábì ní obìnrin tó bá ti wá ṣerun báwọn tí irun orí rẹ̀ yọ ike tó súké la yẹdikuluna alijanna wọn ò ní wọ alijanna wàlá yẹjidina rí haha kódà wọn ò ní gbóòórùn alijanna fàyínà rí haha láyé ìjàdù mí masirati kadà wà kadà wà fi riwayati muslim fi masirati arba'ina am ànábì sọ pé obìnrin tí irun ẹ̀ bá yọ ké sórí ike kan ni tàbí ike méjì wọn ò ní wà àlìjánnà wọn ò ní gbóòórùn àlìjánnà tó ń ti bó ṣe já sí pé láàrin ìrìn ogójì ọdún sí àlìjánnà tá a wọ̀ ìrìn tó tógójì ọdún tí géètì tó lè sáré jù tó lè fi rin ìrìn ogójì ọdún sí àlìjánnà tá a wọ̀ láti máa gbóòórùn àdídùn láti máa gbọ́ òórùn àdídùn àlìgánà tá a wọ̀ ìrìn forty years tí pléènì tó sáré jù láyé tó lè fi sáré débì kan tó lè fi rìn débì kan ìrìn tí ó rìn forty years irú rìn bẹ́ẹ̀ sí àlìjánà láwà tá a ti máa gbóòórùn àlìjánà tá a wọ̀ sọ orí wọ tí irun rẹ bá ti yọ ké tiẹ̀ ti bọ̀ ọ́ ànábì sọ pé òní wà àlìjánà àníbi sọ pé ò ní gbóòórùn àlìjànnà wàá máa wò ó ẹlẹ́hà ni ọ́ àti ẹ̀gbọ́ àwọn ọmọ ọmọ sàkúsàkú àbí àwọn ọmọ gbáǹkọ́nà àbí yọ́ǹkọ́nà àbí agbọ́ tàwọn pé àwọn ò wulẹ̀ fẹ́ẹ́ wà lìjànnà wọn ò wulẹ̀ wọn ò nídìí ẹ̀ pẹ̀lú ìṣe wọn àfitọ́ bá ronúpìwàdà kí wàá la fẹ́ pe tìwọ́ tó jẹ́lẹ̀ ha ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ ní ìsìn ike ń bẹ lórí wọn ike ó ń bẹ lórí ìyàwó rẹ tó mú wá ike ike kan ń bẹ lórí rẹ ètí ò ètí ètí ike ike orí ẹ̀ bá pọ̀ ó lè jẹ́ méjì tó ti délé eh, àjíkẹ́ àbí àṣàkẹ́ ni wá ní àyè. wọ́n fẹ wo orí rẹ wò bóyá orí rẹ yọké tọ ọ bá ti wá bá ike ń bẹ̀ lónìí sọ fún pé ní ìsìn ní ìsìn máa tú ike orí rẹ lẹ ọlọ́run tó dá ọ kò dá ike mọ́ ọ lára má wàá gbélé mi yọké ọlọ́run ní jẹ́ orí alákòóbá tí ì sálámà ò ní rí ẹni tí ó bọ ọkọ rẹ jẹ láyé àti lọ́run máa tú ike orí rẹ lẹ báyìí ní ìsìn ní ìsìn tó bá ń ṣe hàn hàn hàn hàn bọ́ sí kìsìnì wọ́ ọ̀bẹ tó bá mú dáadáa ọbẹ̀ tó bá mú dáadáa kó gé ike nkúrò mbẹ kó fọwọ́ ara rẹ gé kó mbẹ tọ́lọ́lọ́ sọ pé yá ayọ́ alẹ́dín náà àmànú kú àǹfùsàkùm wá àlíkùmù náà rà àrẹ́bí lọ́bìn tí rẹ̀ báyọ̀ kí ó wọ̀ ná ọlọ́run wá pàṣẹ pé ẹ lára yín ẹ lára alẹ́ yín kó mbí iná ìwọ lọ́wọ́ àlànú ọba lọ́wọ́ mọ̀ tú tí wọ́n náà sì mọ̀ tú tọba mọ̀ tú ò bá tú kó fi ibi wákàtí kan kó fi bá tú ó ti yé tí wọn náà bá wà mọ̀ tú ọ̀bẹ ń bẹ ńlẹ̀ ike nìkan mo ní kó rẹ́ kú o má rẹ̀ nǹkan mi o aláwọ̀ sànù wa so ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ òun ìwọ náà mórí tó gbé wá kò sẹ́ni ìdí kí n sọ fún wọn pé irú orí tó gbé wá rè o mórí tó gbé wá láàárọ̀ yìí pé orí tó yọ ké ni mo wá rọ̀ ọ́ mo wọ̀ ná ànábì sọ pé obìnrin torí ẹ̀ bá yọ ké kò ní wà àlìjánnà kò sì ní gbòòrò àlìjánnà ẹlẹ́hàá ni ọ́ òkírun kú ọgbà ọ̀wẹ̀ kú gbogbo ẹ̀ ló ṣe kọ́ wá ga sí pé orí rẹ ni yóò ti orí rẹ nìkan wà á rọ́lù irun orí rẹ mọ̀jẹ̀ orí bẹ́ẹ̀ o tó o ti gbọ́ dákun lọ tú ike orí rẹ lọ túlẹ̀ ó bá wú ọ o má dìrun mọ́ àmọ́ tó o bá di irun rẹ kò gbọdọ̀ yọké gbogbo style tó o ṣe lórí kò gbọdọ̀ yọké now ibi tí máa fẹ́ bá dá èrè o ìyá ló di irun tí irun ẹ yọké ọmọ ẹ̀rí ló bá dé mami mi mami mi èmi náà láìkì irun tẹ́ ẹ dìé o sọ pé nínú Islam wọn jọ wà ìyá àtọmọ mọ̀nsánà fìlì Islam nù